أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله ومن الشعائر التي ينبغي التي ينبغي للمسلمين أن يحافظ عليها في هذه الأيام المباركة في هذه الأيام المباركة ومما يستحب فعله في هذه الأيام أي أيام العشرة من ذي الحجة الإكثار من الصوم وإن استطاع صيام تسعة من ذي الحجة كلها فهو خير وفضل قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله إلا باعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفا ومن لم يستطع صومها جميعا فلا يبخل على نفسه بأجر الصيام بعد أيامها فقد جاء في الحديث عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم تسع ذي الحجة ويصوم عاشوراء وثلاثة أيام من كل شهر وعموما فالصوم يدخل في قوله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه العشر وقد بين أهل العلم أنه لا نزاع في استيباب صوم عشر ذي الحجة ويقصدون بذلك التسعة لأن العاشرة يوم العيد وصيام يوم العيد حرام لا يجوز ومما يستحق فعله في هذه العشر صيام صيام يوم عرفة لما جعل الله في ذلك من الأجر العظيم فقد سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم عرفة فقال صلى الله عليه وسلم يكفر السنة الماضية والباقية وهذا الاستيباب في حق غير الحجاج وأما الحاج فلا يصوم يوم عرفه لأن النبي صلى الله عليه وسلم وقف في عرفة مفترا وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فهو الأتقى والأخشى لله ولو كان خيرا لسبقنا إليه ومما يسارع إليه العبد في هذه الأيام السعي إلى بيت الله الحرام وهو فرض مؤكد وواجب على الفور لمن استطاع إليه سبيلا قال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فمتى ما ملك العبد النفقة الكافية والقدرة على الحج في البدن وأمن الطريق وجب عليه الحج ولا يجوز له تأخيرا قال صلى الله عليه وسلم تعاجلوا بالحج فإن أحدكم لا يدري ما يعرض له بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إلى الله استغفروه فتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ọlọ́run adá ọpẹ́ fún fún ọlọ́run ọba wa ọba lágbára lérí gbogbo nǹkan ó tún sẹ́wà kù di òní oníjìmọ̀ àtòní náà ó tún bá wa láyé jìmọ̀ tí a fi ń palẹ̀ ẹ mọ́ lọ sí òkè àràfá èyí tí àwọn ọmọ ya wa. tí wọ́n ti wà nígbáradì Ma àwọn tí wọ́n ń múra lọ́wọ́lọ́wọ́ láti lọ darapọ mọ́ wọn àbí nínú àánú ẹ iṣẹ́ ẹ̀sìn náà ọlọ́run bá ní ṣe lójú fún wọn ọlọ́run má wọn lára gbogbo ẹni lọ pátá bí lílọ wọn ti já rọrùn ìpadà dé wọn náà jọ já rọrùn wàá jẹ́ kí wọ́n bá gbogbo ohun tí máa ṣẹlẹ̀ sí yàn tí eléyìí fi ṣiṣẹ́ ẹ̀sìn má lọ́hùn ọlọ́run má fi kà wọ́n. àwa náà ta wà ń lé àwọn sí olóore tó kúnú oṣù yìí fífi ń jẹ́ oṣù àpọ́nlé oṣù ẹ̀sìn oṣù ládàá ọlọ́run kó ṣe lójú rọ̀ náà. tiwa nìyẹn kò fìgbà kankan lẹ̀ ní máa rọ́lọ́run kó ń fà. ọlọ́run tún fún wa láǹfààní ó láti máa lò bẹ́ẹ̀ di ọjọ́ méje òní. Àwọn tí olóore tá a bá ṣe nínú àwọn ọjọ́ yìí àdìpèlé lẹ́sẹ̀ ẹ̀. Sẹ́ni kọ̀ọ̀kan wa ká gbìyànjú kárí wípé àǹtí tí olóore. Ìrántí Ọlọ́run Ọlọ́run jó lè ràn wá lọ́rùn láti máa ṣe nínú àwọn tẹ́tí ń bẹ nínú ọjọ́ mẹ́wàá yìí rèé. ká máa rántí ọlọ́run òun lọ́lọ́run náà ń wí nínú alukur'an ọlọ́run láà ní gbogbo yín kẹ́ ẹ wá liyashadu manafi'a lahum ìta fi pè yín láti wá hajj ní maka kẹ́yìn náà ó lè wá fojú rí tí ó jẹ́ àǹfààní fún yín. ẹlẹ́kẹ̀jì wa yadhkuru ayyami ma'lumat. lè wá. láti wá máa rántí ọlọ́run láàyè yìí fi àyà mi màlúmà láwọn ọjọ́ kan tá a mà ọjọ́ wo la mà àwọn àlùfáà tí wọ́n nímọ̀ nípa alukur'an wọn lọ́jọ́ mẹ́wàá tó oṣù yìí ni òun ni àyà mi màlúmà gẹ́gẹ́ bí aṣáájú abdullahi bin abbas gẹ́gẹ́ bó ṣe wí òun ló fi wà nínú sísí ibùnú umar. àti Abu Huraira kọlọ́n kọ́ yọnu sí àwọn méjèèjì ó sì sọ àwọn náà lẹni tí ó lè ṣiṣẹ́ ìyọnu. yakhrujani ila suq láwọn ọjọ́ yìí bí wọ́n bá ń lọ jàgán lásán nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí yukabirani wọ́n máa gbọ́ lọ́n tóbi lọ ni. Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد gbólóhùn yìí ni wọ́n máa ń wí lásìkò yìí táwọn yẹn náà bá ti ń gbọ́ lẹ́nu wọn yukabiru nasu bitakbirihima àwọn yẹn náà máa gbà lẹ́nu wọn nítorí pé ní ọjọ́ tọ́lọ́hún fẹ́ ká máa òun púpọ̀ òun làwọn ọjọ́ yìí wà báwọn ọ̀lọ́ ọ̀bọ má wà náà lọ láti máa ṣe bẹ́ẹ̀ káwa náà máa ṣe bẹ́ẹ̀ láwọn ọjọ́ yìí bẹ́ẹ̀ náà là á máa ṣe á máa wí títí tá a fi wí di ọjọ́ méjì ọjọ́ tí ọjọ́ ṣe hajj tó parí lẹ́yìn ọjọ́ ọdún èyí tó hàn tá a máa sábà ṣe tá a fi máa wí ní ẹ̀yìn tá a bá gún ẹran tán. òun là á máa bẹ̀rẹ̀ bí èèyàn bẹ̀rẹ̀ láti ìsìn yìí kọba kankan jẹ́ láti máa wí ẹnu pé kìí sọ̀rọ̀ yẹn ní kájọ pé irun nìkan òun láti máa wí nítorí àwọn bàbá wa máa ń ṣe yẹn nítìtorí àti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ òun ni a máa fi fi gbogbo tí wọ́n fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ sí àfúnrun tọ́lá kírun bàbá yìí ti ṣe é alẹ́nu yóò lè jẹ́ gba ẹ̀kọ́ táwa máa wí kìí irun nìkan òun ni wọ́n fẹ́ ká máa wí gbólóhùn yìí a máa wí ní gbogbo gbà Allahu akbar Allahu akbar la ilaha illallahu Allahu akbar walillahil a máa wí bẹ́ẹ̀ gbólóhùn yìí ìgbọ́lọ́run tóbi ni wọ́n fẹ́ kọ́ bí wọ́n ṣe gba gbólóhùn tàwí yìí wá rèé láti ẹnu aṣáájú wa Abdullah láti ẹnu Umar Farouk òun ni máa ń wí gbólóhùn yìí bá a ṣe wí yìí àti Abdullah bunu Mas'ud gbólóhùn yìí àgbà wá látọ̀dọ̀ àwọn méjèèjì wọ́n máa ń wí láwọn ọjọ́ yìí àwa náà lè máa ti sìn ká máa wí sí olóore ni bọ́lọ́run bá tún fún wa láǹfààní àti ṣe ìrántí sàdákà bá a ṣe ní jimá jẹjọ ara sí olóore ni. bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ẹnu àkíyèsí ibẹ̀ ni wípé àwẹ̀ ẹnu ọjọ́ mẹ́wàá yìí ṣe tá a máa kéde tàbí tá a máa lé àwọn èèyàn lọ́wọ́ mú pé ọ̀dí ẹ̀gbà wẹ̀ wọ́n gbà wẹ́ jẹ́ kì í sọ̀rọ̀ àyàn kì í sàwẹ̀ ọ̀rọ̀ àyàn àwẹ̀ rọ̀mùdánù la lè lé èèyàn lọ́wọ́ mú pé ọ̀gbà ṣùgbọ́n a lè máa sọ fún yàn pé ọ̀dà kéèyàn tó ṣe kó sí ìwọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí iná sùn wípé ọjọ́ mẹ́wàá yìí èèyàn gbọ́dọ̀ fi gbààwẹ̀ ààrẹ ni rẹ̀ kéèyàn sì gbà kèé sàdálẹ̀ kádàálẹ̀ ó ti wọnú àdìsí ànábì tó sọ fún wa pé nínú àwọn ọjọ́ tí ṣe olóore tó lẹ́sàn-án tọ́pọ̀ òlọ́jọ́ mẹ́wẹ̀ẹ̀wá ìwà kò sì síyànnú wípé àwẹ̀ gbígbà iṣẹ́ kíni iṣẹ́ olóore ni iṣẹ́ olóore ni wọ́n fẹ́ ká gba àwẹ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá lẹ́ bọ́ ọ bá lè gba gbogbo ọjọ́ mẹ́sàn-án yìí ẹni tí ò bá ti bẹ̀rẹ̀ ní mo ṣe ń ti bọ́ ma lọ kò pé mẹ́sàn mọ́ bí ọjọ́ mẹ́ta ó ti lọ́ ń bẹ̀ báyìí torí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gẹ́gẹ́ bí òǹkà tó jáde ọjọ́ ọjọ́ mẹ́jọ òun náà ni ọlọ́run sì gbogbo sẹ́nu ájì náà kọ́ bá ní sí rọrùn fún wa àwa náà ya yọ ọdún wípé ọlọ́run tún ní kọ́dún eléyìí ọba wa láyọ̀ tán lójú wa àyàyọ rẹ̀ ní ọjọ́ mẹ́jọ òní tí í ṣe ọjọ́ ọjọ́ jimá ọlọ́run ọba kọjá kan gbogbo ọba wa láyé kádẹ ṣe pẹ̀lú núdùn àtàlàáfíà ká ṣe pẹ̀lú tó jindò tó péye àtìpáyọ ọlọ́run ọlọ́run mọ́sálá ìsinmi fún wa bí èèyàn bá wá lè gba àwẹ̀ yìí pé mẹ́sàn-án má nítorí pé àyí gba àwẹ̀ ní ọjọ́ ọdún ó fẹ́ pé àwọn tá a lọ sí hajj ọjọ́ mẹ́sàn-án òun lọ́wọ́ àfáwà àwọn tí wọ́n lọ sí hajj ọjọ́ mẹ́jọ òun lọ́wọ́ àfáwọn tí wọ́n láǹfààní láti gba àwẹ̀ ní ọjọ́ mẹ́wàá yìí àwọn tá a lọ sí hajj láǹfààní ọjọ́ mẹ́sàn-án a lè gba àgbàdọjọ àràfá àwọn tí àwọn wà ní hajj àwọn láǹfààní ọjọ́ mẹ́jọ. torí wọn àní gbàwẹ̀ lọ́jọ́ àràfá torí àràkọọ́lẹ̀ pé rasul ọgbà àwẹ̀ lọ́jọ́ àràfá gbogbo àkọọ́lẹ̀ tó wá fún wa ni pé òkè àràfá ànábì tó ti dúró ó dúró ń bẹ̀ muftiran lẹ́ni tí ó ń jẹun tí kò gbà ń ni tọ́ba dẹ̀ jẹ́ pé kí àràfá ṣe dáa tó fi gbà àwẹ̀ tọ́ba jẹ́ pé ọtọ sí ẹni tó wà ní òkè ni ẹnì kò ní ṣáájú ànábì láti àràkọọlẹ ìpọ gbà á làbìsọpọjọ mẹ́jọ òun lọ́wọ́ alẹ fáwọn alálàájì táwọn náà bá fẹ́ tún kópa nínú sí olóore láti gba àwẹ̀ nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ọlọmọsálá ìgbàlẹsìn fún wa àwẹ̀ yìí ọjọ́ ti àràfá ó fi ń ní ìkápámọ́ torí násù àwẹ̀ gangan ọwá fún tọjọ́ àràfá yìí nínú àwọn ìyàwó aṣáájú ẹ̀dá. E tí wọ́n máa ń sọ bínú ilé ànábì ti rí fún wa wọ́n jẹ́ òye wa pé rasulu karim sallallahu alayhi wa sallam kana yasumu tis'a zilhijja ànábì máa ń gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án nínú oṣù zilhijja ọjọ́ kẹsàn yẹn dẹ̀ lọ́jọ́ yasumu tis'a yasumu tis'a zilhijja ó ń gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án yẹn lọ́jọ́ àràfá. ìyẹn nígbà tí ọba sí lókè àràfá tí ọba sí lókè àràfá máa gbà á nítorí pàjì tó ṣe ní gbogbo sẹ̀mí ayé ẹ̀ ajẹ́ ni òun ní kí ànábì orí ṣe mo pé yẹn ti yé wa ṣàǹpáwọ̀ láti sọ tẹ́lẹ̀ wípé ànábì lọ́jọ́ àràfá kì í gbààwẹ̀ ìyẹn láràfá kan náà tó ṣe nígbà wà lókè àràfá ó jẹun gbogbo hajj ti ń bà rasul ọmọ níyàwó máa. arafa lọ́jọ́ Arafa ti sọjọ́ kẹsàn-án oṣù dẹ̀lẹ̀ hijab ilé ìtawà wà ń yìí ọ̀dẹ̀ máa ń bá ashura ọjọ́ kẹwàá oṣù muharram ti ń lẹ́yìn oṣù tá wà nù rẹ yìí ọlọ́run kó bá wa ní ayé wá dáa gbogbo àsìkò ló ti bá ní sí olóore tá a ti máa ṣe tá a fi lè dẹni ọ máa ń gba àwẹ̀ mẹ́ta mẹ́ta mẹ́ta nínú gbogbo oṣooṣù ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú gbogbo oṣù olófin kí mùsùlùmí ọmọ òka oṣù ojú ọ̀run ó kí mo yẹ kí mùsùlùmí ọmọ ṣe akóléyà yẹn lọ́yẹ akóléyà bá kó nǹka january february léyà nígbò lọ́mọ tí oṣù ojú gba ọjọ́ kẹtàlá tó tó nígbà tó o mọ̀ bá a bá mọ̀ tẹ́lẹ̀ ẹ̀já máa fẹlẹ́ yìí náà lọ ká fi ka lọ bá a bá mọ̀ gbogbo àti àmọ̀jọ́ tá a ti ma pọ́jọ́ ńlọ́jọ́ kẹwàá ọjọ́ kẹwàá nìyẹn ká fẹ̀mí lọ ti dọjọ́ kẹtàlá fi gba àwẹ̀ ọjọ́ kẹlá ká gba àwẹ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ká ìgbà ọlọ́jọ́ ọ̀rọ̀ wá lọ́rùn wa ma fẹ̀mí gbé lọ bẹ́ẹ̀ títí táà fi rí ti tán á lọ báwa náà bá ń kà bẹ́ẹ̀ yóò jẹ́ ìrànlọ́wọ́ fún wa láti máa ma àwọn àsìkò ẹ̀sìn wa ọlọ́run mọ́sálá ìgbà ní ẹ̀sìn fún wa ọlá àti tóbi ọlọ́run àṣọjú ẹ̀dá sallallahu alaihi wasallam látara báwẹ̀ gbígbà ti jẹ́ sí olóore onímọ̀ min abdin yasumu yawman fi sabilillah ànábì lẹ́rú ọlọ́run kan ò ní fi ọjọ́ kan gbà àwẹ̀ kọ́mọ́jọ́ kan kọ́mọ́jọ́ kan kó fi gbà àwẹ̀ fọlọ́run إلا بعد الله بذلك اليوم بذلك اليوم وجهه من النار ọjọ́ wọ́n bá tiẹ̀ jẹ́ ní iná dọ́lọ́ jẹ́ ní iná tẹ́lẹ̀ ọlọ́run ó pè wọ́n tọ́ba díjọ́ náà wọ́n pè wọ́n gbójú ẹ̀ kó níbi iná irú ọjọ́ tó mú tó fi gba àwẹ̀ fọlọ́ tó gbà nítorí tọ́lọ́ tí èsì pé wọ́n wù fún ọ tí èsì ọ ọlọ́gba àwẹ̀ funfun mẹ́ta tọ̀yàn fúnra ẹ̀ kàn fìyà jẹ́rẹ́ tọba jẹ́ nítorí kí bùkátò lébi yá ni ọlọ́run lè yẹn gbà fún gbà bẹ́ẹ̀ ti ṣe kọ́ bẹ́ẹ̀ ti ṣe kọ́ wa pé agbáwẹ̀ wọ́n wulẹ̀ jẹ́ nìkan ó bu funfun lọ́ba fẹ́ sínú agbọ́n ni sínú àti búrẹ́dì tàbẹ́pà àtẹ̀kọ́ ọba tún jẹ sáárì gaari ni ó mu àti ṣúgà wọn náà wá ń fi ìyà jẹrẹ kò sínú ẹ̀sìn wa ànábì ọ̀wọ́n kò wọ́n oúnjẹ fún wa ọ̀sá ni gbogbo tó bá ti jẹ́ halal tọ́lọ́mba ti ṣe fún wa ẹ̀tọ́ ni fún wa ká máa jẹ́ ká fi máa sí lọ́hùn. ètè pàwọ́ a máa bù kan kan àwọn míì ni wọ́n nìyẹn àwọn ẹ̀sìn tó lé tọ́lọ́hún gbé láwọn kan lórí jọ̀hún tó fúyẹ́ fáwa ni wọ́n tún fẹ́ gbé kọ̀ lórí nínú ẹ̀sìn àwọn kan ní àwẹ̀ funfun wà àtàwẹ̀ bíríbírí kò sínú ẹ̀sìn tiwa bẹ́ẹ̀ bá lọ wo gbogbo àwọn tí wọ́n máa ń bù fún yàn ẹ bá lọ wo ìlànà tírú àwọn àjọ bẹ́ẹ̀ ń lò ìlànà àwọn kiriyó ni ìlànà àwọn kiriyó òun ni wọ́n ń lò ẹ rí inú ṣe sí wọn bẹ́ẹ̀ bá lọ wo gbàdúrà wọn ẹ máa dá òtì ṣé mùsùlùmí ní sàdúrà fún ọ ní àbí àbí kiriyó. ìlànà ìtọ́lọ́run ti fúyẹ́ fún ọ ẹrù jẹjẹ tó ti gbé kúrò lórí ẹ ilẹ̀ nìkan tún gbé kọ̀ lórí nígbà tó dùn tọ́lọ́run àdúró tọ́lọ́run bọ́ bá fẹ́ lu àwẹ̀ ní sẹ́ta fẹ́ fi súnmọ́ lọ́hùn ká lè fi béèrè ìbíyà bùkátà kò sí ìwọ́n mẹ́ amadu sọ́ọ̀lì ni iṣẹ́ tó dáa iṣẹ́ olóore làwẹ̀ gbígbà gbà á nílànà bọ́lọ́hùn ọlọ́run múná máa dojú kọ ọ̀yàn náà ni pèwọ́ ọlọ́run àìjẹun mi látàárọ̀ torí tiẹ̀ òní fi jẹun wàá wọlá olóore ló pè bùkátà mi báyìí bàbíyà rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe bí ọ̀nà bùkátà mi báyìí bàbíyà rẹ̀ béèrè lọ́wọ́ wa nìyẹn anábìlẹ́yìn ò ní gbà wẹ̀ lọ́jọ́ kan sójú ọ̀nà àtọ́lọ́hún kó gbójú kó gbé dènà sí iná ọlọ́run kó gbé dènà sí iná ọlọ́run sábò ìyínà kàrífà yóò dènà sí níta bá wọn bíi seventy miles ọlọ́run ó fi gbé dènà sí iná ọlọ́run fún ọjọ́ náà ọlọ́run mọ́sálá wa ṣèwálẹ́rú tí ó lè máa ṣe dáadáa sójú ọ̀nà rẹ ṣèwálẹ́rú tí ó lè máa ṣiṣẹ́ olóore nítorí tìrì ọlọ́run ọlá àti tóbi ọlọ́run gbogbo tí wọ́n kà fún wa ní sí olóore ìrẹ́lọ́ máa jèrè ẹ̀mí èèyàn tí máa fi dòdòdó nú ọkàn yàn tí èèyàn fi lè ṣe ọlọ́mọsálá ìjèrè ẹ̀mí wá sí dáadáa ọlọ́ọ̀jèrè ẹ̀mí wá sí dáadáa àṣetáàní ti máa dúró tìyàn pé ah, ìwọ náà fẹ́ fi para rẹ ah, lèmọ́mù wí fún ọ gbà èso bẹ́ẹ̀ èso bẹ́ẹ̀ nítorí pé kọ̀fẹ́ mi àti ẹ kọ̀fẹ́ ká wọ́n sọ fún ọ wípé oyè ìmáàmù lè yóò fi wà àlìjánà pé nítorí lámọ́ni ti jẹ́ lè mọ́mú o àlìjánà rẹ ti dúró gbogbo wa jọ ṣiṣẹ́ ni gbogbo wa jọ ṣiṣẹ́ ni èèyàn lè mọ́mú kankan yọ ṣáájú lè mọ́mú dálìjánà ọlọ́run ní ọba ti ṣiṣẹ́ rẹ̀ tó kó bẹ̀rù ọlọ́run sọ́kẹ́ sílẹ̀ máa ń mú òsì páyọ ọlọ́run inna akramakum indallahi atqakum ẹni ọlọ́run mọ̀ lẹ́ni tí ń bẹ̀rù ẹ̀ ẹ̀ bá ń kó okùn gbọ̀nyàn ẹ gbogbo oyè òṣìṣẹ́kọ̀ ọlọ́run ìyọ̀bá gbogbo kéwu ayé tán kó tún lọ ké gbogbo ọmọ tó gbóyè sí tó kó bóòlù ṣe lò ọtán ẹtí ogun wájú ọlọ́run ọlọmọsáláìsì wa lẹ́rú tí ó lè máa tẹ̀lé ojú ọ̀nà tí ó lè máa ṣiṣẹ́ nítorí tiẹ̀ tí ó lè máa páyà rẹ̀ ọlọ́run gbàdúrà wa akó gbogbo ọ̀ràn wa kólé ọlọ́ ìrẹ́lọ́ba tó o máa fẹ́ dàá bí abùkátẹ̀ ó lé lọ́wájú wa báyìí pé èèyàn bá ń sara ẹni ó lé ọba ẹ̀dẹ̀ ni ọ́ ọba àdẹ̀kùn ni ọ́ wọ́n lọ́ọ́ máa ń ṣèdẹ̀kùn fáwọn ẹ̀rú ẹ̀ wọ́n lá wípé o tún kéré ẹ̀mí wa ó ti lè débi wípé èèyàn lè má fẹ́ lè ọba sí gbagbọ tó ti lè dé ní orílẹ̀ tá a wà yìí béèyàn bá ń tan ẹni ọba tó wá ro ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá tó tún lè máa sìn tí bí nǹkan ṣe rí lára wa ọ̀jẹ́ bí nǹkan ṣe rí kọ́gbà wa torí gbogbo ẹni tẹ́ tí wọ́n mú ọgbẹ́ran ọgbẹ́kọ ọgbádìẹ ebi lọ́pàá ìbẹ̀rù ọlọ́run náà kálukú wa náà fi ń kákò lẹ́nu tá à ń rí jẹ tó fi ń tẹ alọ́rùn tá a fi dúró ọlọ́run ọlọ́run ibi tọ́rọ̀ orílẹ̀-èdè yìí dé dúró àkóṣíwájú ẹ̀ mọ́sálá ìṣàtúnṣe ọ̀ràn wa bá ní ṣàtúnṣe ẹ̀ tí tí ó jòrè fún wa ọlá àti tóbi ọlọ́run òjò kẹ́ òjò òbùkún ti fún wa lórílẹ̀-èdè yìí ọlọ́run tó bọ̀ tó yáàrí lò lórí ìbẹ̀rù ẹ ọlá àti tóbi ọlá àwọn tí wọ́n ń darí wa ọlọ́run bá ní gbá wọn ní ọkàn mú ọlọ́run bá ní gbá wọn lẹ́mìí mú tí wọ́n fi lè páyà rẹ tí wọ́n fi lè ṣe dáadáa fún wa ọlá àti tóbi rẹ ọlọ́run ìjọba àpapọ̀ ọlọ́run má jẹ́ ó dàrú orílẹ̀-èdè yìí ọlọ́run má jẹ́ ó wó àti tóbi rẹ ọlọ́run ìjọba ìpínlẹ̀ wa ọlọ́run bá ní gbá mú àwọn tí wọ́n darí wa ń bẹ̀ ọlọ́run bá ní darí wọn sí dáadáa ọlọ́run dó tì wọ́n lò wọ́n fún dáadáa ìpínlẹ̀ yìí ìjọba ìbílẹ̀ wa ọlọ́run àbíọ́ bá ti tún gbà mú dáadáa ọmọ ìyá wa tí wọ́n gbàkóso ẹ̀ fún lásìkò yìí ọlọ́run bá ní máa pẹ̀lú ẹ̀ jẹ́ ó ní àṣeyọrí dáadáa jásìkò rẹ̀ ojúwe dáadáa fún ìjọba àbílẹ̀ yìí ọlọ́run bẹ́ẹ̀ inú ti lè mọ̀ mẹ́jọ dàrú máa rẹ̀ bá wa gbé òjò rẹ̀ máa rọ síbẹ̀ fún wa àánú rẹ̀ jọ máa jẹ́ tiwa nínú ìlú náà ọlá ọlọ́run gbogbo tí ń ṣèdààmú ọlọ́run mọ́jọ ṣẹlẹ̀ sí wọn gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn odi bani máa kíyèsí wọn bani máa dáàbò rẹ bò wọn tí wọ́n jẹ ni wọ́n wá lọ tí wọ́n mú ni wọ́n wá lọ ọmọdé wọn pàdé tí wọ́n jẹ wọn o ọlọ́run sínà ìbùkún rẹ ọlọ́run bá ní sí fún wọn àánú rẹ ìrọ̀kìríkà wọn bọ́ bá ṣe bẹ́ẹ̀ fún wọn ṣe bẹ́ẹ̀ fún wa náà bí ọlọ́jà máa rí bá ti ṣe ọlọ́jà ní kọ̀ọ̀kan wọ́ọ́rọ́ náà gbégbà ọlá àti tóbi ọlọ́run ọlá àánú rẹ gbogbo ẹni tó wà lẹ́yìn odi bá ń dé jẹ́ wọ́n máa bá wa náà dáadáa jẹ́ máa rí wa dáadáa ọlá àti tóbi rẹ ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ tá a jọ́ máa fún gbogbo àwọn bàbá wa sàdó àfẹ́yìn bàbá àpadà sí aburú òní tọ́sí yìí o ọba tó gbé kalẹ̀ dáadáa méjì ẹ̀ máa padà sí aburú gbogbo oore tó ṣe fún yín pátá pátá pátá láì dá kankan sí táwa náà nípìn bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kan bànújẹ́ lára kankan nù wa ọlá títóbi ọlọ́run ọlá àánú rẹ gbogbo àwọn tí wọ́n tún wá kéré jù wá lọ láńjọ́ máa fẹ́yìn bàbá ń wà nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ sí ọwọ́ ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ òwe ọlọ́run àṣeyọrí dáadáa bá ti ṣe fún yín o ọlọ́run jẹ́ láti yọrí ire o ọlọ́run jẹ́ láti yọrí ire o má sì jí méjì láti mọ̀ fún wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lọ́jọ́ mẹ́jọ táàbà tún máa táàbà tún máa wà nírú ọjọ́ òní ká máa wà pẹ̀lú dùnú ká wà nú ẹni tí wọ́n máa yáyọ ọdún káwọn àna tí wọn máa dunnú ọdún gbogbo tí sèkákò wọn jọ ṣẹlẹ̀ sí wa wọn jẹ kí ìfowówọlé rí ìfẹsẹ̀jálẹ̀ wọn jọ ṣẹlẹ̀ sí wa àánú rẹ fún báwa bí subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin walhamdulillah.